Ya Abigail. Ìyá Abigail. Ẹ eh, bá mi gbé fídíò àná yẹn wá. Ẹ eh, kí náà pè náà. Píṣọ̀ tó ń gbé wá lánàá yẹn ba mi gbé. Ẹ eh, bá mi pe Sunday wá kó bá mi gbé fóònù ìdání. Àǹkú Sunday, Eh, ba ń pè Sunday, jọba mi gba fóònù kó bá mi gbé dání bá mi gbé kíní yìí síbí. ẹ̀yin fáǹsì mi ẹ̀bí ẹ̀rí wúmọ̀ yìí ẹnìkan ló gbé wúmọ̀ yìí wá wípé oníṣẹ́ kan tán ní ká ṣe lórí ọ̀rọ̀ wúmọ̀ yìí but mo fẹ́ fi wúmọ̀ yìí mo fẹ́ fi test àwọn babaláwo ìjọmọlúwàbí torí pé ó pẹ́ tí mo ti test wọn mọ́. <laughs> so bóyá tirẹ̀lẹ̀ tó ti lá òbò nínú wọn. Hmm. ọba o. ẹ̀yin tèmi gbogbo ẹni tẹ́ ń wò níbí yìí ó ti kú àwọn ọmọ wo ló pariwo níbẹ̀ sọ́fà àwọn ọmọ ẹgbẹ́ wọn disturb mi ẹni tẹ́ ń wò nínú fídíò yìí ó ti kú ti pẹ́ ṣùgbọ́n a fẹ́ gbọ́ irọ́ tí àwọn babaláwo yẹn fẹ́ pa hmm, a fẹ́ rí irọ́ wọn léni wàhálà so yẹ ká máa lọ sọ́dọ̀ wọn tá a bá ti dọ́dọ̀ wọn eh. Eh, mo fẹ́ wo mo fẹ́ wàrà tó fẹ́ dá bóyá àtẹ̀lélẹ̀ tó láàbò bóyá àtẹ̀lélẹ̀ tó ti gbà bọ̀dì nínú ẹ̀ so jẹ́ ká máa lọ. òkè ọba ọyá. gbé fídíò ẹ dáadáa o. ẹ mo ń gbé dáadáa bá. síṣẹ́ òfò ẹ ikọ́ sẹ ni pé iṣẹ́ wà ńlẹ̀ tá a fẹ́ ṣe lénìí iṣẹ́ tó dẹ̀ wà ńlẹ̀ yìí very tough mo dẹ̀ ti sọ fẹ́niyàn wípé tẹ bá dé wípé ẹ máa rí solution sí ọ̀rọ̀ yìí so fọ́tò yìí ni ṣé wo wílẹ̀ rí fọ́tò yìí ṣé wo wílẹ̀ rí ẹni tó wà níbi yàrá ò mo sick gan so ẹni tí ọmọ ẹni tí kíní ẹ̀ ṣẹlẹ̀ sí wa sọ wípé kí gbé fọ́tò yìí wá ẹ bá bí fálẹ́rì nǹkan tá máa ṣe ètùtù tá máa ṣe tí ara ẹ máa fi yá so ìdí tí mo fi wà ń bí nìyẹn mo rí wípé sí àyìnkọ́ tá máa lè ṣe ni àbí ìkọ́ tá ní lè ṣe ń bí. Ah, jọ bá mi gbá kankan síbẹ̀ torí bóyá kífá lè rí dáadáa kífá lè rí so ẹ mo máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọ̀ ọ̀dọ̀ yín so ẹni yìí orúkọ ẹ ní ẹ kí ló ń pè lánàá o jẹ́ kí sáré wò ìwọ sáré dúró síbẹ̀. roseline ọmọ mary roseline ọmọ mary òun lórúkọ ẹ so kí ni kọ́tà máa ṣe tára ẹ̀ máa fi yá nínú sickness tó wà rẹ̀. ọ̀run kìlà roseline ọmọ mary báwo ló ṣe rí tó máa bọ́nú àárẹ̀ tára ẹ̀ máa yá padà ògùn dá ìrẹ̀tẹ̀ ògùn dá ìrẹ̀tẹ̀ ire lórí ẹ̀ abọ́nú àárẹ̀ ìrẹtẹ̀ ọ̀ṣá oyè ọ̀rọ̀ ẹ̀wù ọ̀sẹ́ ògbè ifá ní ẹ̀dá ọ̀dẹ́ bá pè é ifá ní òkòkò bo ẹni tí ajá bá pè é ifá ní inú òkòkò òun lẹ́nìyẹn wà. inú kí inú òkòkò. inú òkùnkùn. inú òkùnkùn green green lẹ́nu yẹn wà. Mm. inú òkùnkùn bíi báwo dábàá sọ pé èèyàn wà ní òkùnkùn lè túmọ̀. ìbá sọ pé pọ̀lú ẹ̀ ó sòkùnkùn bíi ó rí bàbá. ṣe bá ọ̀rọ̀ kéle túmọ̀ ó sòkùnkùn. ìbá sọ pé nígbà dábàá sọ pé ah, ìbá lọ́rọ̀ ẹ̀ ń kì náà inú òkùnkùn. òkùnkùn. òkùnkùn ó ti bá lọ kú kú. bí a kò tó padà yẹ o. Roselyn ni ọmọ mẹ́rin. ara ẹ̀ ò yá ni wọ́n sọ o. ifá ara ẹ̀ ò yá kí ni kọ́tà máa ṣe tára ẹ̀ máa fi yá. báwo ló ṣe rí báwo ló ṣe rí ìwòrì òtúrúpọ̀n ire lórí ẹ̀ ifá abọ́ kúrò ní àìsàn ògúndá ìrẹtẹ̀ oyè ọ̀rọ̀ ẹ̀wò ẹ̀ka ọ̀wọ́n rí. ifá sọ pé inú òkú bírímù bírímù lẹ́nu yìí wà ọ̀rọ̀ ẹ̀ sọ̀kù ó jìn òkùnkùn sáré wọn sáà ń sọ kí ifá tọ̀dọ̀ yín. ifá ní inú òkùnkùn lẹ́yìn yẹn wà. ó dà bàbá. kílẹ̀ yìí rí bẹ́ẹ̀. a ah, mi lorúkọ ẹ̀. wọ́n mi là roslyn ọmọ mẹ́rin yìí kú rí wórí yìí ìjàyé ẹ̀. ẹ̀rá mi dàhá àwòdìbọgbà ó ní ogun náà kì í pa àwòdì àwòdì ẹkú ewu wúre ọmọ ìlàjà ó egun. asípa lẹ́kọ̀ọ́sà fàgàlẹ́ kọ̀ọ̀sà òtún ìpẹ̀lẹ́ tó bàbá ìjẹ́ ó dáká fún òjìgbà tí wọn pápá tí wọn wọ́n lélẹ̀ ẹni gbà gẹ̀ẹ́gbẹ̀rẹ̀ kí o máa gbọ́ ẹni wà lábẹ́ àrẹ̀ kó máa mà lóru nà sojú. yìí ẹni tá a dá ifá ìwú wo ifá sọ pé ó wà ní ìlú àìmọ̀. ìlú kílẹ̀gbẹ̀. ìlú àìmọ̀ níbi tó jìnnà tá ò mọ̀. <laughs> ìlú àìmọ̀. bẹ́ẹ̀ni. bàbá ẹni tẹ́ ń dábàá fún yìí hmm. ara ẹ ò yá ni wọ́n sọ wọ́n ní kí la máa ṣe sí tí ara ẹ máa fi yá ni wọ́n sọ kí ló ń jẹ́ ìlú àìmọ̀ what is the meaning of ìlú àìmọ̀. ẹ ifá sọ pé ẹni tá a dá ifá yìí ibi tó wà ó dàbí ibi tí ibi tí a ò mọ̀. ìlú àìmọ̀. ìlú àìmọ̀. tọ́ba ẹni sùúrù sà ẹni sùúrù sà tọ́ba lọ pé èèyàn wà ní ìlú àìmọ̀ kí ni mí ni ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ là mo fẹ́ kẹ́ ẹ là kó yé èèyàn wọ́n ẹ̀sìn mi náà fi ìlú àìmọ̀. ifá sọ pé ó dàí pé ẹni tó wà ní ayé yìí kó dàbí pé kò sí láyé bí ẹni tá a ti pa tàbí ẹni tí wọ́n gbé lọ pamọ́ síbi kan tá ò lè rí ifá sọ fún mi pé ẹni tí a ní fáì yìí. bíi pé ẹni tí wọ́n ti pa àbẹ ẹni tó ń gbé pamọ́ síbi kan tá ò lè rí mọ́. tí a ò lè rí mọ́. Hmm. ifá sọ pé ọ̀nà ẹ̀ jì bó wà ní ìlú àìmọ̀. ìlú àìmọ̀ ni nǹkan tí ifá nìyẹn. bẹ́ẹ̀ni. wẹ́n ó babaláwo ẹ̀kẹta. baba so kí ni ẹ̀yin rí o ẹni yìí kí lórúkọ ẹ̀ lẹ́ẹ̀kan mo ti gbàgbé roseline ọmọ mẹ́rin roseline ọmọ mẹ́rin so kí ni ẹ̀yin rí níwájú. ọ̀rúnmìlà roseline ọmọ mẹ́rin báwo ló ṣe iṣẹ́ ọ̀rúnmìlà. ìtura ọ̀sá ire ọ̀mìlà ìtura ògúndá àyẹ̀wò ifá ìrẹtẹ̀ ifá ní ire ifá ní ẹni tá a dára fún un ó ní ara ẹ̀ máa yá ó ní ká lọ wá abo ẹran ká fi bọ fá ká apa apara ìfú èṣù ká ní alábàáhùn àbí fún ògùn aládé pé tá a bá ṣe ètùtù yẹn pé ara ẹ̀ máa dá ìkàn tí fásọ nìyẹn. ìfásọ pé ara ẹ̀ máa dá. bẹ́ẹ̀ ni ọba. kán wá lọ wá kí ni. ó ní ká ṣe ètùtù fún ká ní agbọ̀nrán ká fi bọ́fá ká ní agbọ̀nrán ká fi fún èṣù ká ní alábàáhùn ẹ̀dẹ̀ ṣọ́ ọ̀pẹ́ ìkọ̀tẹ́ rí nìyẹn. bẹ́ẹ̀ni ọba. ṣé wàá tó padà dá. ó dáa ọ̀rúnmìlà roslyn ọmọ mary tá a bá ti ṣètò gbogbo dòdò tó sọ ìfọ̀ mìlà ara àdágan ifá ogbè ìdí ire ifá ọ̀kànràn ìrẹ̀tẹ̀ àyẹ̀wò ifá. ọ̀sá ìrẹ̀tẹ̀ ìfẹ́ níbẹ̀ ni ó ní tó bá ti ṣe ó ní adé bá ó ní ara àdá. ṣé ibi ẹran pa ẹ́ tẹ́lẹ̀ ni. rárá ọba. ẹ ṣọ. rárá. ẹ ṣọ. ikọ̀ tí bá sọ ni mo sọ. ó dà mo dẹ̀ wá láìkẹ́ tẹ́lẹ̀ o ifá ẹ̀dẹ̀ máa jánà tẹ́lẹ̀ ọ̀bọ̀ tó wáyà mí lẹ́nu wípé ẹ ti lá ọ̀bọ̀ hmm. ẹni tẹ́ wò níbí ó ti kú more than fifty five years ago hmm. ẹ̀yin awo ẹ̀ ń gbọ́ mi hmm. ẹni tẹ́ wò níbí ó ti kú more than fifty five years ago wọ́n wá wá wọ́n sọ pé kọ́ lọ sẹ́ran kọ́ lọ sẹ́gbá kọ́ lọ sàwọ́ tó bá yẹ pé ó ní nǹkan tí mo rò mọ́ ẹ lára yẹ kí n sọ pé kán gbé fídíò sójú ẹ kó fídíò ẹ. ẹ má bínú ọba. Hmm, ẹ bẹ̀rẹ̀ yín ẹ má bẹ̀ mí bọ́dí kọ́tí fẹ́ kàn mọ̀ ni wípé ní ìjọ ọmọlúwàbí kò sáyà àbọ̀dé ń bí tí gbogbo ayé gbàgbọ́ wípé ọba Solomoni olóòótọ́ ènìyàn àbí mo parọ́ ni. ẹ̀mí yẹn tẹ̀ kàn tẹ̀ balẹ̀ mi lé ní ni pé ah, ó pẹ́ tí mo ti test àwọn bàbá aláwùjọ ọmọlúwàbí mọ ò kéèké wá tó test yín lẹ́ni kéèké ẹ̀ mọ̀ bóyá ẹ̀sìn wà ń bẹ̀ bóyá kẹ́hìn ti gbà bọ̀dì hmm. ẹ̀yin wá wá ẹ wá sọ pé kán lọ rúbọ kán lọ sí gbà sòtò báyẹ pẹ̀lú mi ló wá láti ta nísì bẹ́sẹ̀ wá máa yẹ̀yẹ́ mi nìyí wẹ́n ìkọ́ tó sọ ẹ̀ ni wípé ẹ má bínú ẹ̀ nílé bá wa ṣiṣẹ́ níbí mọ́. ọba ẹ má bínú ẹ̀kan tí bá sọ ni mo sọ. hello ọba Solomoni dé pẹ̀lú gbogbo àgbáyé wọ́n dẹ̀ ti rely lé mi wípé nǹkan tí ọba Solomoni bá ti sọ abẹ́gi òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run by King Solomon you cannot come from nowhere and spoil my name within a day hmm. so this is what we do ẹ fún mi fóònù mi bẹ́ẹ̀. ọba ẹ má bínú ṣe mo ti máa jánà tẹ́lẹ̀ ọba. mi ò sọ pé mi ò sọ pé o ò jánà ok mi ò sọ pé ò kì jánà tẹ́lẹ̀ but ó máa ní ìdíkó lọ kọ́ mọ́ ifá ẹ̀ because àwọn èèyàn lè wá from nowhere wọ́n á máa test èmi níbí ẹ mọ̀ gbọ́ ọ̀tá mi pọ̀ anything tó bá ti jọ mọ́ kọ́lọ́kọ́lọ́ i don't do it so ẹ ẹ nǹkan tẹ́ máa ṣe ń sìn ni wípé ẹ máa pé àkànnà bá yín tí bá ti tẹ́ bá ti pé àkànnà bá yín máa fún yín lówó tí bá ti fún yín ní owó yẹn so kẹ lọ kọ́ iṣẹ́ mọ́ iṣẹ́ yín kẹ́dẹ̀ máa fi maintain tẹ́ bá ti wá good padà ẹ lè padà wá tá bá ti wá test yín tá bá rí wípé ẹ wà okay a yín padà tẹ́ ẹ bá wà okay ẹ lè wọ bí yìí mọ́ ok wọn kì í gbàgbọ́ jù níbí so ìkan a máa ṣe nísìnyí wípé pé àkán nọ́mbà mọ́ bọ̀ mọ́ bọ̀ gbogbo ẹni tẹ́ ń ṣẹ́jú sí mi yẹn ẹni tó bá bá bẹ̀ ara máa pa ìwọ̀n bá dẹ̀ mọ̀ kó fẹ́ bá bẹ̀ bóyá kó máa lọ mi ò kì í sira mi ò i don't do anything nǹkan tó bá ti ta kùkùkù bá orúkọ mi mi ò fi bẹ́ẹ̀ ní wọ́ọ̀dù ṣe rí. Hmm. Hmm. mi ò kì í gbáwó irọ́ nígbọ̀nwọ́ mi ò dẹ̀ fi ń bá wọn ní jìbìtì nígbà ọwọ́ so ká ní pẹ̀lú mi ló ṣe ń dé sí bó ṣe máa ṣe nìyí. Hmm. èyí kan tí wọ́n ṣe máa post yẹ kán lè mọ̀ wípé kán lè mọ̀ wípé awo awo lè jẹ́ olóòótọ́ lónìí kó jẹ́ olóró lọ́la hmm. àfi kẹ́lù mi lọ́gbọ́n so lọ kọ́ máa wọ ẹ̀ tó bá ti kọ́ máa wọ ẹ̀ kó padà wá pé kí ni àkáǹtì wo ló ń lò. So Select bank connected. Oh yeah, account number. 22. 22. 50. 50. 63. 63. 24. 24. 93. 93. Bankole. Bankole kini. Ọmọ Jọ́sìn. Okay. Ah. Öyle. àkáǹtì eléyìí ò lọ tó padà wà àkáǹtì eléyìí. twenty two. twenty two. fifty. go on. sixty three. Mm-hmm. twenty four. Mm-hmm. ninety three. ó dà. wakante mo ti yọba five hundred thousand. ọ̀ya ẹ̀kọ́ ọ̀pẹ̀lẹ̀ yín kẹgbẹ́ báàgì tẹ́ máa lọ. ìjọ wí. I don't understand what I say. ṣé o fẹ́ kó n bá orúkọ mi jẹ́ ni what do you mean by that? mo lè sọ pé mi ò ṣe kí ni ìmọ̀. What nonsense is that? irú ẹ̀bẹ̀ òfò ẹ̀yin awotẹ́kùn ṣe ń gbọ́ mi bíbélì sọ wípé ẹni tó bá dúró kó kí ìsara kó má bàa ṣèkí kó má bàa ṣubú ibi bíi kì í ṣe ilé eré kì í ṣe kí ni mo fẹ́ ká serious pẹ̀lú gbogbo kúta bá ń ṣe let serious with what we are doing nǹkan tí mo ṣe fún yìí bó bá jẹ́ ẹnìkan péré òun ló jẹ́ olóòótọ́ ó péye mi dáàbò tí wọ́n fi sọ pé mo ní ìdàwọn awo tó pọ̀ láti lè select eléyìí tó jẹ́ òótọ́ lé àárín ẹ̀yin ẹ̀yin méjì tẹ̀dẹ̀ wá wà ń bí nísìnyí mo bẹ̀ yín tó ọlọ́run ẹ wà nínú ẹ̀mí ẹ má gbàbọ̀dì ẹ focus because ìkọ́ta ń ṣe níbí gbogbo àgbáyé la bá dì ẹ dẹ̀ má gbàgbé pé ọba Solomon ṣe kí ni ó ní ọ̀tá I don't joke with my work owó tá ń gbà lọ́wọ́ àwọn ènìyàn a ò gbowó ọ̀fẹ́ àwọn èèyàn gbọ́dọ̀ máa rí ìdí tó fi ṣe kíni tó fi ń san owó nǹkan tó máa fà á tí wọ́n máa dùn yẹn torí wọ́n máa fi máa wó pé yes tó bá lè dé ọ̀dọ̀ ọba Solomoni ọkàn wọn balẹ̀ wípé àwọn ti dé ibi òtítọ́ so ẹ lọ kíyèsí ara mo dẹ̀ lù yín lọ́gọ̀ ẹnu ní orúkọ Ọbàtálá Ọbàtásà Ifá tẹ kó dání ẹ fi dé bìrì so ẹ já nàkàyè méjèèjì ẹ ṣe kíni wàjánà so àti ìlú àìmọ̀ àti inú òkùnkùn ẹni tó ti ṣe kí ni ẹni tó ti kú ni hmm. ẹni tó bá wà ní inú òkùnkùn ó ti kú ni inú bẹ́rí àkẹ́sẹ́ òkú ẹni tó wà nílùú àìmọ̀ ṣé ayé ló wà ni ẹ wá wo àwọn mẹ́sà lábòlábò àwọn aláwo lábòlábò tó sọ wípé ara ẹ̀ máa yá wọ́n fẹ́ jẹ ẹran ìbẹ̀rẹ̀ ń pa wọ́n kò sí òun ṣe rí nìyẹn hmm. God bless you ẹ̀yin ènìyàn ṣẹ́ ti rójú ayé ọlọ́run ṣẹ́gun fún wa o so òtítọ́ òun là ń sọ ní ìjọmọlúwàbí so fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ẹ sì ní trust láti wá sí ìjọmọlúwàbí kì í ṣe tipátipá wa pè yí o a ò bẹ̀ èèyàn kó patronize wa o whatsapp number wà lélẹ́yìí lẹ́ẹ̀kan sí i ta ló mọ nọmba yẹn kó pè fún mi nínú yín náà whatsapp nọmba ìjọmọlúwàbí bóyá kéde iná whatsapp nọmba. zero nine one. zero nine one one eight. one eight. seven three. seven three. nine eight. nine eight. seven eight. seven eight again. zero nine one. zero nine one. one eight. one eight. seven three. seven three. nine eight. nine eight. seven eight. seven eight so a ò bẹ̀ yẹn o but ìwọ tó bá nígbàgbọ́ nínú nǹkan tá à ń ṣe níbí whatsapp wa tó bá ti whatsapp wa so o dẹ̀ máa sanwó a ò ṣiṣẹ́ ọ̀fẹ́ níbí tó bá ti sanwó a sọ nǹkan tí ìgbésẹ̀ tẹ́ máa gbé fún yín àwọn babaláwo tó wà níbi máa dífá fún yín so bó ṣe rí nìyẹn o ire o eriwo. Yeah.